ọkọ mi ó ṣoríire ìwọ náà ní jìyà ó ṣe gan ó ṣe gan o mo dúpẹ́. ah rádaràda ṣé o bá rú ìwà báyìí lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣé ò ló ń ṣẹnu síbẹ̀ yẹn ṣé o bá rú ìwà bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀gbẹ́ ẹ̀ àbí bo ló ti kọ bí gbogbo wà rádaràda rú eléyìí ah kí ló fa gbogbo òṣì yẹn idiot ah. Ah, ṣé mi ló ń bá wí bẹ́ẹ̀ yẹn ọkọ mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o ṣeun mo wá ń sọ fún ẹ lẹ́nìí o ìjọ́kíjọ́ tó bá tún rí nídìí yamayama kò ná kó jẹ́ kí n mọ̀ yìí pé tí n bá rí báyìí kémi náà mọ̀ pé ọwọ́ ìyà ti tó. o gbọ́ mẹ́sọ̀ kò já o nà lánàá bàjẹ́. mọ́mì ẹ fọkàn yín balẹ̀ ibikíbi tí n bá ti rí tó ti ń ṣe yamayama tó bá délé ó máa ròyìn fún yín ẹ gbà mí lọ́gàá ẹ má wọrí mà kò sí problem ṣeun gan mo dúpẹ́ o ṣe o o ṣe káàbọ̀ pẹ̀lẹ́ my dear o ṣeun o wọ́n fi ṣe ẹ ni kí ló kọlù ẹ ṣé o bá rúrin ìranù yẹn o bá lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ èmi ló ń bá ṣe tá ló ń bá ṣe kó yẹn tí n bá fún ẹ ní fọtí ẹ̀jẹ̀ ò mọ̀ ti mú ẹ jáde ni. kí ni gan-an kí ni. Eh, èmi nu èmi ni mo ti dábàá ṣé èmi ló ń bá wí pé kí ni wọnú àgbẹ̀ náà wọnú wọ́ọ̀lọ́ wọnú wọ́ọ̀lọ́. any concept. One more number, but one of our clients that I expect. Hello? Adekas. Ugaro. Báwo wá rí? Ẹ lọ́wọ́ ni. ṣiṣẹ́. báwo ló ṣe fẹ́ ṣiṣẹ́. ṣọ́mọ̀ pé wèrè ni ẹ mo ti máa sọ fún ẹ pé kó máa sábìsì ọ̀kadà kó tó kúrò lé ó lè fara ewé òwe jí máa tún ìdọ̀bọ̀ wọ́n lè wọ ọ̀kadà láti rí ìjẹ̀bú òde ní padà. òun fẹ́ gbé ọ̀kadà kúrò lé o ò ẹ̀ wò òun wá ń bọ̀ ọ̀sẹ̀ wá kìkìkà kìkìkà. if na play make you stop am mi ò láìbò èèmà ṣe fún mi èmi máa ma wá ọ̀kadà máa ma ṣe ogbẹ ṣé irinṣẹ́ lè mi ni ṣé mi ni ẹ́ńjì ṣé mi ni ẹ́ńjì wo ibi tọ́lọ̀ dé dúró yìí sí máa fi ọ̀kadà ẹ̀lẹ́ fún ẹ̀yìn wá tí ẹ̀lẹ́jọ́ máa ma wá ara yín. Sàámú wàá dá wọ ọ̀kadà kí ni kí ni. Ah, ọlọ́run ò wo pákéjì ńlá táyọ̀ wọ́n kò rè balance ọmọ tó dúró re bí ìgbègbègbè mo sọ fún ẹ òun kan ni. a ní ìkú tí mo fọ yìí ní ó gallant gan sẹ́ orí ni orí ni. bẹ́ẹ̀nu ẹ sọ̀rọ̀ dàbí kí ni ìṣòro ayé ẹ kí ló sọ̀rọ̀ sínú ayé ẹ gògògògò. à wọ́n dẹ̀ máa rí bọ̀bọ̀ ìlú ìjọ kan náà a rí ó kàn ń pálá ó kàn ń kápá sókè ní bàbá ò bàbá ò bàbá ò kí ló ń bàbá bàbá lára ẹ gan. ṣé òní làtàyè lé Ah, òfú tó fẹ́ tẹ̀lé ní epo ní kankan ọ̀já ṣọ̀kadà ká kúrò. kíni ò ní kankan. ọkọ ọba arọpọ ọmọ ńlá ẹṣin ó gbé ó dùn ó wà pa ó mète ó tó ọkọ ṣáìsì ẹ lọ́jọ́ lásán èèyàn onídìílé wọn ó tanda kó èèyàn fayọ rọpò ah. nọ́mbà wà eléyìí dúró rè sórí kan tó wò yìí òun ló kéré jù ní gbogbo kọ́ńpìlì tó ní ó ní ní ìpàjá yọ̀bọ̀ ó ní lágége ó ní láìland gbà fọlọ́hún ọ̀la ìlélẹ́yìí. ọlọ́run ò ó ti rí ọmọ yàn. lọ́ọ́ ṣe sùúrù jẹ́ kèmí fún ẹ ní àtúntè ọlọ́pọ̀ ọ̀rọ̀ ètò elikude wọn àyàn fáyọ̀ rọ́pò ẹ kíní kan ta mọ́tò ó ta lẹ́kọ̀ọ́ ta làbújá wo bí gbogbo nǹkan tó ń wò yẹn òtún bá ń tẹnu kò jẹ́ nǹkan kan bó ṣe wà yìí wà láìtàláì wà láìtàláì ògùn rè i'm sorry jésù rè mo ní owó jùlọ. túta àdí ẹ. túta yà ní kí ni. àbó láwèrè ní túta yà. ibi tí ròdó ẹgbà nìyẹn mo mo lówó jùlọ bàbà gbogbo ọ̀rọ̀ ilé ayé ìbò ṣe kàràmọ́ elikude wọn kíní kan mo fi ọ̀rọ̀ ìwé wù ẹni tẹ́mi sọ fún ẹ pé ó ní owó jùlọ tó ní ọ̀rọ̀ jùlọ tó nípò tó lókìkí jùlọ à tú àìlè tú àìlè bó ṣe máa sọ. ibi tó o ti ṣe mistake lélẹ̀ ìwọ ò wípé òwú tí wọ́n ń wò yẹn. gbọ̀rọ̀gbọ̀rọ̀ lógùn ó gùn ju abẹ́rẹ́ díẹ̀ lọ. balance tó dúró lélẹ́yìí kò lè yí ẹ ṣe maṣíìnì dá lọ. máa lọ lọ balance tó dúró àwọn eléyìí wọ́n lè sọ di. ọ̀kadà ẹ ti ṣiṣẹ́ ó ti ṣiṣẹ́ o. àbọ̀rẹ́ ọba jẹ́ jẹ díẹ̀ náà yìí. ẹ máa wọlé wá ṣe náà ní ìpínlẹ̀ Ògùn. ẹ ṣe ìgbìmọ̀ tẹ̀ sọ́ọ̀dì ọmọ tí ń bẹ̀. ẹ ẹ ní mánìjà ní làwa rí o a dẹ̀ ní ìdẹ́kùn yín gan ọ̀rẹ́ mi kú tọ́nu ló ń bẹ̀ sí i ó wá fi pàtí kan wọ́n wá ti ròyò tẹ́yìn fún kó tẹ́lẹ̀ yín dagan àti event hall yín níbàyìí àmọ́ nígbà tó ná dẹ́bí bàyìí lẹ́nu náà rí pé ó lọ́ọ̀fẹ́ fún fọ́ ìlọ pẹ̀lú ẹ̀gbọ́n inú ẹ̀dẹ́ẹ̀dùn ṣùgbọ́n kan tó wà níbẹ̀ ni pé àwọn ọmọ yín price kan fún wa yẹn ah manager ó gara ó gara àwa ní ká bá a ní pé ẹ̀ tó bá lè ṣe fún wa àti surprise ta fẹ́ sùn pé kẹ́ ẹ jọ̀ wọ́n lè sọ pé àwọn ò dín wa àfi tá a bá rí yín ṣe ní kó bá mi ké sí yín wá. mọ mi inú mi dùn pé ẹ̀yin náà kan sọ wípé iná wa ò ṣẹ́jú rí mi ṣé wá rí ọ̀rọ̀ náà yẹ iná mo ò ṣe yàtọ̀ sí pé náà jọba jẹnẹrétọ̀ ẹ̀mọ́ bó ṣe gba epo sí owó náà la fi ń ràn nǹkan méjèèjì bọ́ ju gbogbo ẹ̀ lọ àwọn ọmọ yẹn ti sọ nǹkan tí ẹ fẹ́ fún ẹ má wọrí ẹ san iye owó yìí. a ẹ máa ṣe. ọ̀lẹ́ mi máa dúpẹ́ inú mi máa dùn ọ̀gá iṣẹ́ gan o torí pé dín wa lówó látàlọ́ àti jókòó síbi inú mi dùn lóòótọ́ ọ̀rẹ́ mi ò tètè dé ṣùgbọ́n nǹkan tútù tí wọ́n fún mi mo gbádùn rẹ̀ inú mi dùn pé dín wa lówó ajé àmà o látàlọ́ tí mo ti jókòó nípa òmùná lọ ní ìṣẹ́jú kan wọ́n ti máa ń sọ̀rọ̀ hòtẹ́ẹ̀lì fún mi Sinclair Ultimate Hotel ìgbà tí mo débẹ̀ mo rí i pé ó kájú ọbẹ̀ ọbẹ̀ tó dùn wó lóde ajé a máa wá. Um, ṣe rí Sinclair Ultimate Hotel ah. uh, ọlọ́run fún yẹn rán wa bí iná wa ò kì í ṣẹ́jú ibùdó tí nípa bá mú náà lọ ẹsẹ̀kẹsẹ̀ báyìí jẹ́nẹ́tò àbàbẹ̀rẹ̀ ṣe. ilé iṣẹ́ náà máa gbèrú sí. àmì ooo. so màá ní wọ́n á fún ilé oúnjẹ sí. ah báwo ni i trust you ẹ ṣe gan ọdún pẹ́ o rọ́pò. Ah. o gbé owó wá fún mi gíbi sọdún ah. wọ́n ní ọdọọdún ni sáko máa ń rúwé ọdọọdún báyìí lè rù wá wà bá a bá bẹ ọgọmọ láàárọ̀ kó tó dalẹ yọyọ làgbà tuntun ibi tó ti mú eléyà bùdí tó lókun owó ò ní wọn o iyọ̀ ìwọ́n lé olókun iyọ̀ ò ní wọ́n lẹ́dẹ̀ẹ́rẹ́ owó ò ní wọn o o ṣe inú mi dùn àwọn arúmọlẹ̀ tó o sì kún náà ló dùn tí o ń bí kíbi tó o bá wà ọ̀ká rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. ẹ ṣe ah, ah. bàbá mi. ìwé ti di dandan nígbà tí mi bàbá ti wá ṣe fún mi ta ni mo fẹ́ ṣe. Ah, ẹ̀bẹ̀ yìí náà rì. ọ̀pọ̀ ìwọ mọ̀ ni hmm? olódùmarè kò já sórí fẹ́ tí ó mọ̀ rẹ̀ ìwọ sì mọre ó sóríire ò ní ṣubú dànù fún ọtọ wá ṣe yìí gbẹrẹ kan bẹ tí wọn tó fún ọ bẹ́ẹ̀ ni àwálẹ̀ ló sì wà ọkọ̀la táwọ̀dù lọ wà gbogbo apá sún apá jẹ apá láyà àjọ jẹ ni ó bẹ́ẹ̀ ni kí n wá dúró sí nǹkan ọmọ mi ọ wà lẹ́kọ̀ọ́ ọlọ́mọdé wọn tẹ̀yìn gbèrú mi. Awesome God, awesome God, mighty God, mighty God, I give you praise. Awesome God, you are highly lifted up. Awesome God. You are highly lifted up, mighty God. Olúwa, edara, edara ẹ edara. o, ẹ dára. Kò sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀ o, ẹ dára. kò sóhun tá a lè fi ṣàfiwé rẹ̀ o ẹ dára olú. pẹ̀lú mi kí ni ìṣòro tó ní kọ́rọ́ òfin máa ń jẹ́ sínú lẹ́yìn mi kí ló dé òde rọrùn sùn àárọ̀ jésù ọ̀sán jésù wá ìwọlé ṣọ̀kọ̀ ìwọlé báyìí mi ń kìlọ̀ fún ọmọbìnrin yìí mo ń kìlọ̀ fún ẹ wọ́n mo fẹ́ láti ọ̀dọ̀ ọmọ jésù lù lẹ́yìn o jerusalem kọ́ ni mo ti wá fẹ́ o mo ń kẹ́nu mọ́ fún ẹ wò ó kí tó kí inú bí mi bí ṣe máa ń pa ẹ̀sọ́ yìí ibi tí bá ní kò fi ọwọ́ sí ni kò fọwọ́ sí ṣòtúbọ̀ wáyé wáyé. ju praise ìlú náà. I just wanna say, Baba oh, ẹ I just wanna say, Baba oh, ẹ ṣé. Doctor, ẹ̀yin ni àwárí. Mo mú ọ̀rẹ́ mi wá síbí báyìí. Àṣìṣọ́. Mi ò understand this well. dókítà ọ̀hún lórí ti bí náà. ó yẹ kẹ́ ẹ understand. ok ok ok ok ẹ pẹ̀lẹ́ mọ̀nà ṣùgbọ́n mẹ́ta báwo ni business. ó ń lọ sà. so wọ́n fẹ́ ẹ ok wọ́n fẹ́ report. bẹ́ẹ̀ni sà exactly sà. ok ok ẹ pẹ̀lẹ́ mà ẹ pẹ̀lẹ́ ẹ má bínú ẹ pẹ̀lú àwọn tó kó bá Dr. Jídé mi ò yà bí ló fẹ́ sáré pé ẹ̀ dr gidegbe. ẹ èmi fi pé kò ń ṣe díùtì wọn náà wà ní. ok for information kan sọ̀rọ̀ díùtì lélẹ̀. èmi ò pẹ̀lú àwọn dókítà tó máa ń yọyún fún ọmọ ọlọ́mọ. àti madam ẹ̀jọ̀ ẹ má bínú jẹ́ kí n bẹ̀rẹ̀ kẹ́sàn-án lọ́rùn ẹ̀jọ̀ ẹ má bínú ẹ̀jọ̀ sí kò ní dìjà àti má bẹ̀rẹ̀ kẹ́sàn-án lọ́rùn. àtọ̀. ẹ̀jọ̀ kí ló ṣẹlẹ̀ nígbà tá a fẹ́ sẹ́yìn bàtà tẹ́kì ẹ̀ wò lọ́kọ́ ní abẹ́rẹ́ tó máa gbà decision mi ni sir èmi ni mo mọ nǹkan tí mo rí tí mo fẹ́ fi yọ so ìyẹn mo ti make up mind mi. èèbò dùn lẹ́nu yẹn gan madam ìgbà tí ẹ kàwé tó báyìí ó yẹ kẹ́ ẹ rántí pé tí bá fẹ́ ní anything with your man friend or boy friend ó yẹ kẹ́ ẹ lo professor fúnra <laughs> but ọ̀rẹ́ mi mm. ọ̀rẹ́ mi bọ́ dókítà ó ti ṣe mi o. má bínú má bínú má bínú. o bá mi sọ báyìí tẹ́lẹ̀. má bínú kò ń ṣe dókítà tí máa ń lò lélẹ̀ bọ́ ìgbà tí mo rí wọn bíbá mo fi pé ó yẹ káwọn fúnra wọn understand nǹkan tá a ti torí ẹ̀ wá sí bíbá ẹ̀ bọ́ èmi ò wá mọ̀ pé ìgbà tán di pásítọ̀ ni o àbí. ó ṣàmọ̀ pé mo ní dókítà tẹ̀mí ti máa ń lò kó tó convince mi pé kí n wá sí ibà mi ò dé láì gbogbo nǹkan báyìí. bọ́ dókítà kí ni ìtumọ̀ gbogbo ilé kò ń ṣe iṣẹ́ tẹ máa ń ni. ẹ ṣe rí ọ̀rọ̀ tí mò ń bá Hello nurse. ọ̀rẹ́ wo ebi ọ̀rẹ́ láti gbogbo yàwọn yàwọn yìí. nurse ẹ jẹ́ kí ẹ tó wọ ẹ jẹ́ kí ẹ tó wọ ẹ jẹ́ kí ẹ tó wọ. àtọ́lẹ́bí gan-an tó yẹ kó lè lọ ìyàwó kan ló máa yọ fún un kí n kó rọ́bìṣì ah, ah. nonsense. ẹ ò máa nírònú rárá o ẹdùn náà kí ló máa ń sàwọn ọmọ báyìí náà ẹ kàn máa bí kàn máa lọ sí ẹni hospital ẹ tó kin olóyún kí ló kàn pẹ̀lú ẹ mo pẹ̀lú àwọn tó ń yọyún fún yín ni ó dàgbà tó kàwé tó báyìí ó lè sọ pé òun kò péré òun múra bẹ́ẹ̀ kó yẹn gidi báyìí ṣé o fẹ́ pọn ló máa in fact gan ọ yẹ káwọn àdúgbò àti wàtá máa ṣe sọ̀rọ̀ pàṣẹ. bọ́sẹ̀ bọ́sẹ̀ dì í àmì ọ̀dẹ̀ ṣe mí a máa gbàdúrà máa sùn bọ̀nà kú sínú yàrá ó ti dàgbà ju gbogbo wa lọ́nu ilé ẹ̀rín ò pa mí ìwọ ọmọbìnrin ṣé mo mọ̀ pé tí àdúrà o pọ̀ tí gbìyànjú náà tẹ̀lé ó ṣeé ṣe fún àdúrà láti yí kádàrà padà gbogbo ẹ̀ náà ṣiṣẹ́ pọ̀ fúnra wọn ẹ kí wọn kí ló ń bá kiri ṣé o mọ̀ pé ìjọkànjọkàn máa jọkàn tó máa kúrò lọ́dọ̀ mi tó máa gbàbí tọ́lọ́ yàn fún ẹ lọ ṣòro bọ́dọ̀ mi ni wọ́n gbé títa ayérayé ni o ò lè sí lọ́dọ̀ mi ṣé foundation tó fẹ́ lé ilẹ̀ fún àwọn ọmọ ẹ níbi tó bá lọ rè. mama yi mama mama change díẹ̀ díẹ̀ èmi èmi náà mọ̀ pé èrò tètè sùn èrò tètè jí táyà èrò lákòókò ń sọ fẹ́rẹ̀ máa yí padà. Oh. Hello, sir. Okay. Convention. Ti B Okay, okay. malo lọ prepare. Ẹ ṣé sá, àwọn ọmọ mi jí òun kọ́ o. Ẹ bá mi kí òun àtàwọn ọmọ. All right, sir. Ẹ ṣé gan hey convention ti bẹ̀rẹ̀ o. ọjọ́ nǹkan. mo ti mo ti jíṣẹ́ fún ọ̀pẹ tí mo rán ni. kí ni kí ọ fà yín. no no no mo wà ókè báyìí mo bọ́ọ̀sì <laughs> kí ló dé tó wá dá dúró sí yìí hmm? kí wá ló dé tí àbàtà ìta kété bí ẹni tí ò gbóni kí ló ṣẹlẹ̀. ọ̀rọ̀ tí bá bọ̀ ló yẹ kó rí bẹ́ẹ̀ now ṣé wọ́n ti wá rí sí i tí bá ń sọ̀rọ̀ fún ẹ wàá máa rò bóyá mi ò mọ̀ nǹkan tí mo sọ lókè ìyàwó tí mo fẹ́ ní ṣùlẹ́kà sínú ilé ó lọ for the past seven days ó láwọn lọ sí confession àbí confẹ́ oṣù kan tó láwọn ṣe church wọn kò dágbére fún mi láti bí seven days tí bá ń sọ fún ẹ pé nǹkan tọmọ ilẹ̀ yìí ṣe é nulẹ̀ tí wọ́n máa ṣe tán pẹ̀lú ẹ̀ ẹ́ wàá rí. Ah, bọ́ sí àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní kí sóbì àti òdegun olùgànbìlà kì í sí ibi tọ́rọ̀ dé dúró yìí mi ò bá ní covid two and family rẹ̀ létí pé wọ́n jókòó jẹ́kọ́ mọ bí ọ̀rọ̀ ṣe lọ láàrin ẹ̀yìn méjèèjì torí èmi fúnra mi mi ò lè gbà á. mi ò ló ń ṣe ìranù má ṣe hàn. mi ò ló lọ sùn tọkùnrin ọlọ́run ló lọ ṣe ń bẹ̀ seven days yẹn ti pọ̀ jù. Eh, kí náà ṣe ń bẹ̀. ntọ́ ń ṣe ń bẹ̀ tí wọ́n ṣe ń bẹ̀ eh, wọ́n ń sin lọ́hùn ni tó bá jẹ́ wípé irú ọmọ ìyàwó ẹ̀ yìí èmi lèmi fẹ́ ń tèmi o tó ń gbàdúrà tó ń jáde lọ báyìí àmájẹ̀ntàn ah, mi ní sin lọ́hùn mọ́ láyé àwọn náà máa bẹ̀ sin lọ́hùn lọ. bẹ́ẹ̀ ṣé wà ní wọ̀nyí

ẹ dẹ̀ ṣe ti birthday gift ẹ sẹ́yìn sí mi because wọ́n ní ṣẹ̀kẹ̀rẹ̀ ò déédéé dún ká dúpẹ́ lọ́wọ́ ìgbà tó ṣàtọ́kù fún ẹ ṣe fún ti birthday gift tẹ fún mi because inú mi dùn gan torí àwọn ọ̀rẹ́ mi gan ti rò pé mi tiẹ̀ nílé ṣe ni bọ̀ fún nǹkan tẹ̀ tiẹ̀ ṣe fún mi yẹn <laughs> ẹ wò ẹ má wọrí èmi gan máa surprise yín. <laughs> wẹ́ mọ́mí àti dájú wọn máa join sùn. ok ok All right, sir. ok. Ah, ah. Ah. àná ni àmọ̀ rí ẹ̀. ayọ̀ rọ́gbò. báwo ni ẹ kújọ mẹ́ta ìyàwó ẹ̀ ńkọ́ ẹ wà dáadáa eh, jókòó jókòó jókòó. jókòó how are you eh, báwo ni nǹkan. Ah, ìyàwó ẹ̀ kọ́ dáadáa lẹ́wà oníkó wá bẹ̀ wá wò. <laughs> ẹ̀yin mọ́ mi ẹ máa rí mi o ẹ wò tí ò bá sí pé mo mọ̀ pé abẹ́rẹ́ tó lókun dìbò pẹ̀lú mi ni hmm, èrò mi ni mo bá máa rò mọ́ mi ọ̀rọ̀ pẹ̀lú mi ti sùn bẹ́ẹ̀ ni ní àárọ̀ lọ́sàn-án lálẹ́ nulẹ̀. Jésù ni. ẹ wo ibi tí ọ̀rọ̀ yìí lè dé mo fẹ́ lè máa ro tí bá sí pé bóyá mo rò mọ̀ pé ìdílé gidi ni pẹ̀lú mi ti jáde ni mo fẹ́ lè máa rorò kúrò ìgbà míì máa bọ́ ta lọ máa lọ síbi iṣẹ́ tí màá padà dé máa bá èrò rẹpẹtẹ inú ilé mi pẹ̀lú mi alóhùn ṣèdánilẹ́kọ̀ọ́ fún wọn ó ti sọ inú ilé mi di chọ́ọ̀chì ìgbà mi máa wà nínú ilé fún odidi bíi twenty thirty minutes pẹ̀lú mi á sọ fún mi pé báíbù tó ń kà òun ni ò jẹ́ kóun rántí láti bá mi ṣe oúnjẹ mo mi ṣe rí ìyẹn kéré ó ṣeé ṣe bóyá ó sọ fún yín àbí kò sọ fún yín pẹ̀lú mi lo good seven days tó lóun lọ sí convention kan pẹ̀lú àwọn pásítọ̀ kan láàárọ̀ sọ lálẹ́ báyìí máa pè wọ́n lórí fóònù ni ìjọ wo ló tún dà ìjọ wo ló tún dà èmi fúnra mi kò fún mi ní anything nínú ilé mọ́ ẹ wò mọ́ mi <laughs> kí ọ̀rọ̀ yìí má bàa wá di nǹkan tí mo ní lè kọ́ńtró ara mi mọ́ torí ẹ̀ ló jẹ́ kí n wá ṣàlàyé fún mi. kò ṣe kò yé pẹ̀lú mi nì kò mọ ìgbésẹ̀ tó yẹ kó gbé kó tó di pé yóò máa ṣe gbogbo nǹkan yìí sọ̀rọ̀ mi ti ń yẹ èèyàn kọ́ máa ní ìgbésẹ̀ ó ní ìgbésẹ̀ kan tẹ́mi gbé lọ́dọ̀ bàbá rẹ̀ kó tó di pé àwa wà báyìí tí ò fi sí wàhálà. tí ò fi sí wàhálà. ọgbọ́n ọlọ́run gan sọ pé èèyàn gbọ́dọ̀ fi ti òun ọlọ́run di ti ọkọ lọ́wọ́ ìgbésẹ̀ yẹn ká ló gbé mi kò ní rí bẹ́ẹ̀. nígbà tó tiẹ̀ ti wà nílé ọkọ ó yẹ kó tiẹ̀ béèrè lọ́wọ́ ẹ kẹ́ẹ̀jọ wò bẹ́ẹ̀ máa ṣe ṣe kó tó di pé ìgbésẹ̀ yẹn ó wáyé. ó ti gbàgbé pé òun ti kú òní single òun ti di double. bẹ́ẹ̀ni njọ tí o bá dẹ̀ délé ọkọ o ti di tọkọ. bẹ́ẹ̀ni ẹ fáyọ rọpò kò wá mọ tá a máa ṣe a bá a sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ìyàtọ̀ ó sì wà. a pè é. yóò ṣe ìfẹ́ rẹ ìwọ náà ó sì ṣe ìfẹ́ rẹ. a pè é. nígbà tó bá rin ọ̀nà tó tọ́. bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí màmá ẹ ṣe sọ a pè é a bá sọ̀rọ̀ fọwọ́wọ́nú fọwọ́wọ́nú o mọ̀ pé lórí ló ti wá fọwọ́wọ́nú kò ní sí wàhálà a bá sọ̀rọ̀ àmọ́ lórí igi ó yọ̀ ó gara o àfihàn òwòrán pé níjọ́ tí igi bá jábọ́ gbogbo lulẹ̀ níjọ́ náà ní gara òun pin o ṣé ìwà nílẹ̀ tí ó wù. wọ́n ní àrídèjì oníṣùúrù àyè àrídèjì. bàbá mi ò jẹ́ àbí láì kàdé tó yẹ kó o máa ní sùúrù. a bàbá o kú àtẹ. dáríta bàbá àgbàlagbà. ọ̀gá kan bàbá olówó ọ̀sẹ̀ pẹ́ńtì. bàbá olówó. wọ́n gbàlagbà. fáyọ̀ rọ́pò bàbá àgbàlagbà má gbà tọrùn ẹ more blessing Baba. more blessing Baba. o bàbá o ah èmi monday ọjọ́ ajé ajé fi lè mi ṣe ibùdó. báyọ̀ rọ́pò bàbá o Wow.

ẹ̀mí mímọ́ ọlọ́run ayérayé ọba tó pọ̀ nípa àti àgbà kábíyèsí ẹlẹ́nu adúpẹ́ lọ́wọ́ yín agbẹ́yìnga fún ìdílé nítorí pé ẹ̀ ṣe bẹ̀bẹ̀ ń dára àwọn ènìyàn ṣe bábọ́ mọ̀ ìmú olóhùn àgbọ̀ pẹ̀kẹ́ gbà yín adúpọ̀ ah, orin ti ṣe fún ìdílé yìí o adúpọ̀ orin ń ṣe lọ́wọ́lọ́wọ́ ah, báyìí adúpọ̀ orin ó máa tẹ̀síwájú àti ọ̀rọ̀ ah, oh, wa bá tú láyé ó bàbá tú lọ́rùn ẹ̀jẹ̀ oh, àti lọ́sùn àdúrà bá ẹ̀mí mọ́ ẹ̀ darapọ̀ mọ́ àmì jésù wa ló ń gbogbo tá ó ṣe lórúkọ jésù bàbá mú àfihàn ìdílé lẹ́yìn ọba aláì lọ́wọ́ olúwa máa jọba lọ lọ́wọ́ ogun dàrú má jẹ́ wọnú ìdílé adúgbò olùgbàlà tó pẹ́ ti ṣe ẹ̀ ti bàjẹ́ tó ṣe bẹ́ẹ̀ kò yẹ olúwa òkú oníforúkọ hmm. bàbá ìránṣẹ́bìnrin tó ẹ̀ṣẹ̀ wọnú lé lọ́wọ́ ah. nígbà tá à gbàdúrà yìí olú ẹ bá mi gbàdúrà fún mi. àmì jésù olú ohun tó jẹ́ ẹ̀dùn ọkàn ẹ̀ ah, tó ń tọrọ láti ọjọ́ pípẹ́ wọn látọ̀gbọ̀ ní ọba láàyè olú ẹ̀ bá wa ṣe fún un. àmín jésù. bàbá ẹ jẹ́ kó lè wá gbígbọ́ ọpẹ́ lórúkọ jésù adúpọ̀lúwa torí pé ẹ ti ṣe o jésù agbára wa. àmín àmín àmín lórúkọ jésù praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Ẹni yìí Olúwa lógo. Ògo fónílé ayọ̀. Ah, Sista ẹ ṣe mo dúpẹ́ inú mi dùn. Àdúrà yín máa ma gbà. Ẹ̀mí Ọlọ́run ò fi yín sílẹ̀. Ẹ gbà mọ́ mi. Báwo ni báyìí? Ẹ̀rọ fáyín wa. Yes sir. All right. Sista wọ́n ti wá ní mo ti fẹ́ wá. Àmì Jésù. Ọba mi kọ́kọ́ ẹ. Ẹ ká sọ bí o ẹ káàsán wá ọ̀gbẹ́ni ah, ó ní ariwo pé nọ́mbà màmá jàre ṣó gba nọ́mbà wọn. Ah, ah. ṣebí ìgbà táwa nígbà ìdílé wo ló gba nọ́mbà màdà. àwa wà lóde àgùntàn níbi ṣé wọn ìwọ kọ́ ní fún wa lọ́wọ́ níbi mo ní bá nọ́mbà ẹni bọ̀ lòdì lọ́wọ́ ní máa ṣe é. ṣé mo ní ìgbà nọ́mbà màdà ní ìjọ mi kò sí lórí fóònù mi. ẹ káàsán sà jọ màdà tún nílé làbẹ̀rù sà. ṣé kò sí o kò sí kankan a kàn fẹ́ rí wọn ni sà. ẹ wo ẹ fi yẹn lẹ́yìn tí ẹja ẹ máa bá wọn la fẹ́ rí a fẹ́ rí wọn ni a máa tó nílé. ẹ fẹ́ gbalé. bẹ́ẹ̀ ni sà fẹ́ gbalé ni sà. ṣé kàn ṣe pé ẹ ti sanwó. àtọ àti sanwó. àdáńkọ́ ló ní bíbà yìí o tẹ́rẹ́ ni tó nílé fayọ̀rọ́pò ni o bàbá àgbàlagbà mo gbé e fún eléyìí kéré sí àwọn ilé tó ní nǹkan náà wọn ilé tó kọ́ lélẹ́yìí ṣẹ́ẹ́rì tẹ́ bá lọ sanwó owó sèmìlẹ́sàn o anyway uncle, ẹjọ ẹ má bínú. ṣùgbọ́n ẹ má lọ sanwó fẹ́ẹ̀kì o báyọ̀ rọ́pò ní ẹni tó níbí o bàbá àgbàlagbà ni o. ẹ̀yin ti já wa sí ẹyẹ má ah. wọrí ẹ ṣe gan. mo wá dà ẹ sẹ́ni wà ah. ooo rúgbàgbé òtún lè lé mo gbàgbé kìtò yẹ kí ọ̀tọ̀ ní kìtò mo tún ẹ ṣe máa ẹ̀sán àwọn kiri ìbàlẹ̀ wà á ti wáyé káàkiri ìsàlẹ̀. mo bẹ ṣe ń sọ̀rọ̀ ìsàlẹ̀ ni mò ń gbọ́ àwọn orí kan fọ́ mi wá ní kẹrin láti jẹ ẹgbẹ̀rún wa so owó yẹn lára ní káwá káwá san kó fún yín. owó ilé kájọ sí ibi bẹ́ẹ̀ ni owó ilé tẹ̀ ẹ jẹ́ mú nǹkan ní dání inú kọ́ ni mo ní ilé rẹ̀ wọ́n kàn fi sí kíá mi pé kí n máa mójútó ah. ẹni tó dẹ̀ nílé mo ti sọ fún un ó lóun yọ̀ǹda owó fún yín pé kẹ̀ṣẹ́ àti mọ̀ tún lè mú ṣe. mo ṣe máa o bó ṣe máa ń ṣe tiẹ̀ nìyẹn ah, àmọ́ kan tẹ máa ṣe fún wa ń sìn ni pé ẹ máa wọn tẹ máa máa kó wọlé o torí èèyàn mọ sukú oríṣiríṣi ọ̀rẹ́ lè máa ń ní ṣe ti gbọ́ ọlọ́run máa fi ṣe ẹ̀ṣọ́ gbogbo wa ṣe ti gbọ́ ìjọ nítorí ọlọ́run. ọlọ́run ló lè bá wa dúpẹ́ o ẹ ṣe máa dààmú awọ ẹwù gbogbo adáwọlé ló máa yọrí sí rere o ẹ wò madam ẹ jọ ṣé a lè rí ohun kò fàyà káàtì ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ̀rọ yọ nǹkan ju aláàfin ọ̀rẹ́ ibì kan ibẹ̀ tí fẹ́ máa gbé bíbà bẹ́ẹ̀ máa kò lè ṣe kó wọn wá yọjú sí mi tó bá ti wá èyí náà máa rìn ó dún ní òkè sáìmọ̀ fọlọ́kọ ẹ wo. Yes, ma'am ṣé màá báyìí wọ́n bẹ náà ní olóògùn. kásán mà ẹ bẹ́ẹ̀ jọ Fọlákẹ́mi ni mo béèrè mà. ẹ wọ nulẹ. ah ó ti tilẹ̀kùn mo ti wò ó. àìná àkíyèsí àgbà ní mágbà sọ̀bọ̀dìlé àkíyèsí kan tí mo ṣe lọ́rọ̀ ẹ̀ láàárọ̀ ni pé ìdájí ló ti jáde kúrò lónìí ah. ẹ pé nọ́mbà ẹ. mo ti pè náà kò lọ ni. kò lọ ok báyìí kẹyìn máa ká ẹ. Ah, ok ok ẹ ṣe mà kò sí problem. Ah. Ah, girlfriend, what's up? Oh, I found out. What's up? Ṣẹ̀rẹ̀ tó máa ń pẹ́ tí ó jẹ. Tó bá wò mí, wà á rí pé mò ń ṣègbéraga. Èyí ọ̀rẹ́ mi, àṣé atare lè ṣègbéraga sólóbùrò. Ṣùgbọ́n tí olóbùrò bá rẹ́ni tó ṣe, mo wà very sure pé ó máa sun ọjà tare lọ ọ̀rẹ́ mi kí ló ń ṣe rẹ. bẹ́ẹ̀ni kí ló kó ń dùn bẹ́ẹ̀ tó wùn ìfisà lọ tì báyìí kí ló ń ṣẹlẹ̀. ṣorí lẹ́nìí pẹ́pẹ́yẹ pọ̀ mọ́ mm. kedere bẹ̀ wò bó ṣe ń wò mí interview ni mo ti ń bọ̀ eh. ṣo fẹ́ gbọ́ nǹkan tó ń ṣe mí mo ti ríṣẹ́. ẹ̀rí wow i'm oh, so ah, happy for you. thank you ah, <laughs> so ọ̀rọ̀ iṣẹ́ ẹ ti di àkísà tó dágbére fátàn oh. ti gba abẹ́rẹ́ kan rè dádúró. of course kò sí ọlọ́yà gba abẹ́rẹ́ kankan tó máa dádúró ó ṣe wá ó ṣì gbéraga rèé. wo gbáyé ló máa ṣe fún mi o. ayé nǹkan tó kéré ni come on let's go inside. let's go inside. time wo lẹ́lẹ́ máa dé ní tí. Ah, eh, ọ̀rọ̀ bísínẹ́sì wa bó ṣe gbà babalọ́la máa dé ní ọ̀túnla ó lè jẹ́ next week gbogbo àwọn senators yẹn ń sìn torí pé campaign ti bẹ̀rẹ̀ wọn ò dúró lójú kan. èèyàn tí ilé sọ pé bíbá ìná máa wà lásìkò campaign yìí mo lè sọ pé bóyá Kogi ni màá ti bá wọn bí mo yé ń lọ yìí kágbọ́ ẹgbọ́n ṣe tó padà sí Kwara lọ múra dá how are you báwo ni jókòó jókòó jókòó báwo ni káà tijọ́ o ẹ kọ́ ọjọ́ mi sàmà ọ̀fẹ́ báwo ni. a máa rí ọ. o wá bẹ̀ wá wò ó ah, kárí iṣẹ́ <laughs> o. ẹ jọ̀ọ́ ẹ má bínú máa o ẹ jọ̀ọ́ nọ́mbà sista Pẹ̀lúmi ni mo need torí ẹ̀ mo ṣe wá síbí báyìí. Ah, so bí wo àti Pẹ̀lúmi ṣe ṣe pọ̀ tó yẹn o ò ní nọ́mbà pẹ̀lú mi. ṣó fún ẹ tẹ́lẹ̀ ó dìlítì ni àbí o ti ẹ fúnra yín nọ́mbà rárá. mo ò gba nọ́mbà wọn rí àtọ mo dẹ nídìí nọ́mbà wọn nítorí pé àdúrà wọn gbà lórí mi that is why tí mo ṣe ń wá nọ́mbà wọn káàkiri bẹ́ẹ̀ ni sá. olúwa ṣe ṣé wàá máa fẹ́. o ní nọ́mbà ọmọ ẹ o. o oh seven o zero seven zero. thirty seven eighty seven. eighty seven. thirty. thirty. seventy. seventy. ìjọ má bínú wa. <laughs> mo kàn fúláṣí wọn ni. nọ́mbà nọ́mbà tá a fún ẹ yẹn ìyẹn gan ni hotline ó lè pé kó má lọ. ìyẹn náà ti dá sí. àti tó bá fà fóònù tètè máa lọ tètè máa lọ àdúrà àgbà o inú àdùn ayọ̀ àkún o káàbọ̀ tẹ̀lé. <laughs> àwọn ọmọ yìí máa ga. Ah, ó ga ó ga. bí wọ́n ṣe jọ wà pọ̀ tó yìí kò ní nọ́mbà ẹ̀. ẹ wo tí ẹ̀yin máa ṣe jẹ́jẹ́ èyí tèmi sáàmù ni pé tó bá ṣe pé kogi lẹ̀ ń bá wọn àwọn lọ hmm. bẹ́ẹ̀ bá ti ń bọ̀ ẹ̀rọyìn gan bọ̀ ó. Ah, ọmọ pé mi ò lè lọ kí n má ra yẹn bọ̀. Ah, ẹ̀rọyìn bọ̀ tó rà oyin yẹn. ẹ bá kí gbogbo àwọn ará èkó ẹ bá kí gómìnà èkó ẹgbẹ́ ó ti fẹ́ máa lọ. sọ́yẹ̀dá

mo sọ látànà gbogbo bá a ṣe ń wúre ń di òòṣà kó ṣe àṣẹ àmì ní ṣe o kí ni ìtumọ̀ àmì tí ń ṣe ń di òòṣà àbí. ọ̀rẹ́ ilé ẹ̀ṣá. ẹ ṣe sà ṣe rí àmì àti àṣẹ ìkọ̀kan náà ni o. lára o lára má gbẹ̀yìn wọ o a ah, ah. lè ṣe àpáyédà yí ẹ̀lẹ́dùn ká máa tọ́jú ilẹ̀ mọ́lẹ̀ ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ. àmì bò ó. àbí àbúrò mi ti ṣe mí tẹ́lẹ̀ mo wò pé ìyàwó lọ dẹ́yìn ò mọ̀ fún un ọmọ ọ̀rọ̀ náà kọ́ lè yí bí èyí èyí mi ò lè yé yín o sọ́ọ̀rí àmì ń tẹ́ ẹgbẹ́ mi ẹ̀ yà mọ́ gbẹ̀ni àmọ́ àṣẹ kọ́ṣẹ́ kọ́ṣẹ́ ti la kọ́ṣẹ́ ọ̀rọ̀ tó kẹlẹ́ tó kẹtẹ́ bá ti bá lẹ̀ sọ nílẹ̀. ẹ jẹ́ ó yé wípé ẹ ń bá ti fẹ́ ọmọ <laughs> ọlọ́mọ yóò ṣòro olóró. dandan ni ẹ mo ṣàlàyé fún yín mo ní ọ̀rọ̀ títí ẹ̀yin fi ṣègbè kan ní ilé fífẹ orí òòṣà tá a bá mú mọ̀jẹ̀síndèdì rẹ̀ òòṣà náà ò ní gbé ìparun náà bàbá wa ẹ mọ̀kàn sọ kó mu lọ ni n ò fi bàjá ọgbọ́. àyà mi má bá fojú bú wò wá kọ́lẹ̀ bá a di kọ́lẹ̀ yẹ̀wò náà kọjá wa náà. lọ́pọ̀ lọ́wọ́ lọ́pọ̀ lẹ́sẹ̀ rẹ̀. ẹ bá ti lọ ìta ẹlẹ́bùn ìta ẹlẹ́bùn mi kọ́. sómi yẹn ká bẹ́ẹ̀ sómi yẹn sí o olówó ah, ẹ̀yìn. sọkùnrin yìí ọmọ mu nǹkan tí ó wà yín yọ da fún ọ ó bìbí ọsàn ó bìbí òru ẹ máa fún mi. olùdẹ́lẹ̀ òkè gbé ọmọ ìdàgbà máa ń lọ ọkọ mi àníyé ẹni rẹ ni rẹ o. ọ̀dà rọra sáré o ìkan oṣù tí mo bí náà nu o. ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀wẹ́kú rẹ o má sáré o má sáré o ọ̀kárí ẹ̀ra o. má jẹ́ kó gbọ́ lókun. ẹ̀ra o. èmi ẹ̀yẹ o ọ̀ká ẹ̀ má sáré o. ọmọ bọ́lọ́dẹ òkú òde bàbá rẹ̀ ọgbọ́dọ̀ wúgbẹ́ bí. ẹ wá ẹ wá hmm? ó fún yín nìkan tán. oyin rẹ dá lọ́rùn rẹ bàbá rẹ lọ́gọ̀ yín ah, bàbá wa kò eh, dúró. Eh, eh. ẹ rọra ń bẹ̀rẹ̀ mọ́ dànù ẹ rọra o ẹ pẹ̀lẹ́ ẹ ṣeun ẹ kú àlejò. ẹni tó ṣoore tí kò dúró gbẹ̀sùn nígbà kéèyàn dájọ́ tí kò dúró kéèsùn ni <laughs> bẹ́ẹ̀ ni mà owó tí mo ní kí n ṣe nìyẹn owó tí mo ní kí n ṣe nìyẹn ìdí nìyẹn tí mo ṣe sẹ́yìn ẹ̀ sí yín àbí mo tún ṣe rí padà. yẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni hmm. kò sí problem ìyẹn tiẹ̀ ti di dandan àbí kí ni mo ti fẹ́ lẹ́yìn látara yín ju nǹkan tí mo rí yẹn lọ ó ti di dandan every day by day ni mo máa ṣe prayer kí n tó kúrò nínú ilé mi kan tí mo máa ṣe nìyẹn bẹ́ẹ̀ ni <laughs> ẹ ṣe gan ni ma all right it's okay ma <laughs> kò sí problem ẹ má worry all right ma later later ma bye <laughs> sista kí ni mo fẹ́ ṣe ọ̀rọ̀ sista ìsẹ̀nà tá nìyẹn ọ̀rẹ́ mi ìyàwó Mr. Fayọrọ́pò mà ni o ah. máa hmm, sọ fún ẹ there was a day tí mo lọ sí ilé àwọn pẹ́rẹ́ǹtì wọn ìgbà tí mo débẹ̀ mo bá wọn bí tó ti ń ṣe prayer lọ́wọ́ ó dẹ̀ mọ̀ pé àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan pé àìsí ń bẹ̀ làbá wọn dá sí i mo dẹ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ jẹ́ kí mi náà join wọn mi dẹ̀ join wọn ní prayer yẹn sista ẹ dẹ̀ ṣe prayer fún mi lọ́lọ́kan òjọ̀kan jọ yẹn ṣé o mọ̀ pé tí máa gbẹ́sẹ̀ kúrò nílé wọn pé kí n jáde báyìí iṣẹ́ tí mo ti ń wá for long tí mo ò ríṣẹ́ kankan tí mo ń jókòó sílẹ̀ wọ́n ṣe pè mí nìyẹn mẹ́ bí iṣẹ́ yẹn ṣe bọ́ sí nìyẹn wow like seriously wow inú mi so dùn lọ́jọ́ yẹn all right mo wá gbowó iṣẹ́ mi okay first salary tí máa kọ́kọ́ gbà mo wá ronú àsọmọ gidi pé all right jẹ́ kí n gé owó ẹ̀ kí n fún sista ní half mo dẹ̀ yọnu owó yẹn fún wọn ṣé mo pé sista dẹ̀ láti send owó yẹn padà fún mi ah. ṣé o rí i pé irú àǹtí yìí ah, ó ṣọ̀wọ́n o. <laughs> fọlákẹ́mi. yes. fúnra ara ẹ ló sọ kò fọ́sàn ó rọ́sàn ó rókò ó wá ní ọsàn tí o kò ká kan lẹ́nu ṣá máa ń fún lówó lówó ni àwọn tó kí wọ́n ti jẹun yọ̀ rẹ́dì ó wá ní o fẹ́ fẹ̀mí ìmọ̀ràn wo wọ́n ló mọ̀ járe wọ́n ló ń sọ̀rọ̀ báyìí ah, kọ́ lẹ́nu ò kọ́ lẹ́nu ẹni tá a bá ṣe orin fún kí olùpẹ́ ṣé mo mọ̀ pé bí bàtọ́ bá ṣe kò ní lẹ́nu. owó tí mo ní kí n ṣe nìyẹn àti pé sísá yẹn irú ẹ̀ ṣọ̀wọ́n má jẹ́ kí n tàn ẹ́ mo ò ríru sí ìsìn rí láyé mi. ìyàwó ẹni nìyàwó ẹni tó bá jẹ́ kóbìnrin olóbìnrin kan ṣé wàá wá ṣí ọwọ́ ẹ̀ sókè wàá gba létí mi ìyàwó tó fẹ́ ní ṣùlọ́kà tó ń wà nílé ẹ̀ tó bímọ fún ẹ kó dáa ó dáa jẹ́ ká ṣe báyìí obìnrin tó wà nínú ilé ẹ̀ yìí tó bá jẹ́ wípé ìyá ẹ̀ ń kọ́ àbí tó bá yẹ bàbúrò ẹ̀ obìnrin àbẹ́gbẹ́ obìnrin ṣó lè ṣe bẹ́ẹ̀ fún ni ó ní lè ṣe bẹ́ẹ̀ nígbà tí ò pa ẹ lọ́mọ jẹ tí kìdẹ́ ṣe pé ó ba nínú ilé pẹ̀lú ọkùnrin no no no afáyọ̀ rẹ pé èmi ò láìkè mi ò láìkè pé kéèyàn máa ṣíwọ́ sókè kó máa lu ìyàwó ẹ̀ kó dáa nǹkan tí ò da ò da èmi ò fẹ́ bẹ́ẹ̀ má fọwọ́ kan ìyàwó ẹ̀ mọ́ èmi ò fẹ́ bẹ́ẹ̀ èmi náà ti mọ̀ ó pè ẹ́ ó ní mo bá àwọn létí a sọ bẹ́ẹ̀ kò ní lè sọ nǹkan tó ṣe. jọ kí ni nǹkan tó ṣe. kò ní lè sọ. a ní kí ni nǹkan tó ṣe mo fẹ́ kó sọ nǹkan tó ṣe fún mi. ok máa sọ tó ṣe fún ẹ ìyàwó tèmi fẹ́ ni ṣùlọ́kà sínú ilé máa jáde máa lọ síbi iṣẹ́ tí bá máa fi padà dé máa kọ́ máa gbọ́ in Jesus name in Jesus kìíní kan bẹ́ẹ̀ mo lè kìlọ̀ fún ọmọbìnrin pé mi ò fẹ́ ní Jerusalem Èkó náà pébi tí mo ti fẹ́ kò lọ́rọ̀ gbọ́ ìgbà mi màá máa sùn kò ní jẹ́ kí n sùn ariwo àdúrà gbà ariwo gbà ṣé ni mo pa Jésù mi mi lè kìlọ̀ fún kò fẹ́ lọ́rọ̀ gbọ́ ògbà mi sọ̀kọ mi. wọn náà gbọ́ nǹkan tó ń sọ yẹn bíra ẹ léèrè gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu ìyàwó ẹ wà nínú ilé ó ṣe àdúrà lọ́wọ́ jọ́sẹ̀ wo mọ̀ bóyá àdúrà tí ìyàwó ẹ̀ ń fojoojúmọ́ gbà yìí tó ń pe jésù lójoojúmọ́ yìí ọmọ bóyá àdúrà yẹn ló ń gbà lórí ẹ̀ ni gbogbo eléyìí tó kọjọ ìṣòro pàgbára ẹ̀ ni ìyàwó ẹ̀ wà nulẹ̀ ó ń ṣèsìn ó ń sọ wípé ẹ ń pariwo jésù pariwo tani ò bá pariwo tó bá jó bìnrin mi tó kàn lọ síta tó kàn gbé kíní kan lẹ́yìn tó kàn bẹ̀rẹ̀ sí ní o ò rí ọ̀rọ̀ yìí sọ jẹ́ kí ọmọbìnrin kó máa kanra mú àdúrà lórí ẹ torí mo mọ̀ ẹ́ dáadáa mo mọ̀ ẹ́ dáadáa tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ọlọ́ àbọ̀ ń sọ̀rọ̀ jésù òun fẹ́ gbọ́ jẹ́ kí ọmọ yìí máa gbé àdúrà jẹ́ kó máa gbàdúrà o mo fi ọlọ́run mo fi bẹ̀ ẹ́ jésù yẹn náà mo tún fi bẹ̀ ẹ́ tó bá ti délé ńsìn pé ìyàwó ẹ sẹ́gbẹ̀ẹ́ sọ pé o mọ̀ ọ́ mọ̀ fa ìyàwó ẹ mọ́ra ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ jọ́ńtọ́ ọlọ́run fọlọ́run bẹ́ẹ̀ mi ò dẹ̀ fẹ́ kó ṣe bẹ́ẹ̀ mọ́ tèmi nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ. náírà mà. owó ẹ ká sí. Ah, àmọ́ wá ṣe mú òun. Ah. mo ní ìtẹsẹ̀ dúró díẹ̀ ni ẹ jọ máa ọ̀nà òkè ẹ̀rì ni mò ń lọ ni. ọ̀nà òkè ẹ̀rì ọ̀nà òkè ẹ̀rì ibi tẹ́ ń lọ yẹn ó nọ̀sẹ̀ díẹ̀ tí n bá ní ìṣìkà ọgọ́rùn-ún máìlì ó lé kan níbi tẹ́ ń lọ. àmọ́ tí ẹ bá ní kọ̀ ṣé mo lè bá yín dé iwájú díẹ̀ kí n lè fi ìyànà ọbẹ̀ hàn yín. ẹ ṣe. Ah, ẹ ṣe mo dúpẹ́ ẹ wò ẹ wọlé ẹ wọlé. ẹ dákun ẹ ṣàánú mi o ẹ dákun ẹ ṣàánú mi ẹ dákun ẹ ṣàánú mi o ẹ dákun ẹ ṣàánú mi. ẹ jọ o ẹ jẹ ẹ ṣàánú o mo lọ́nà tí ẹ wà ẹ dákun ẹ ṣàánú mi bàbá ẹ dákun ọlọ́kọ̀ ẹ dákun ọlọ́kọ̀. mi ò mọ̀ ẹni ṣe ọ̀nà òkèlè tí ń bọ̀ ni àbí ọ̀nà ìsàlẹ̀ sàlẹ̀ la ti ń bọ̀ o. ọ̀nà sàlẹ̀ lẹ ti ń bọ̀ eh. Eh, ẹ káre ẹ káre ṣe rí ọ̀nà sàlẹ̀ gangan gangan eh. lẹ ti ń bọ̀ nsìn ẹ ń lọ sí ọ̀nà òkè kan nù ẹ dàgùn ẹ sun sókè díẹ̀ ẹ jọ. bàbá àjòjì lèmi náà ń lò yìí ọ̀nà òkè èrè ni mò ń lọ kódà màmá tó wà ní mọ́tò yìí náà ṣẹ̀ṣẹ̀ júlù ọ̀nà fún mi wọ́n fẹ́ mú mi dé ìyànà bẹ̀gàn ni àmọ́ ojúlówó ojú ṣùgbọ́n jẹ́ kí bí ọ̀nà òkèlè ẹni fẹ́ kí n sẹ́yìn náà ọ̀nà òkè kò sí wàhálà. ẹ mọ bàbá ẹ ṣe ẹ ṣe bàbá ọlọ́kọ̀ ẹ ṣe o yóò dáa fún yín tí ó pọ̀ o ẹ ń là á lùbáríkà inú yín ó dùn ẹ̀yin nípa pọ̀ rà láàánú ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe ẹ là á lùbáríkà yóò dáa fún yín ẹ ṣe ẹ̀yin náà láàánú o ẹ ṣe mo dúpẹ́ o ìyá mi pẹ̀lẹ́ ń bẹ o ẹ ṣeun yóò dáa fún yín o ẹ ṣeun o àbọ̀lọ́kọ̀ ẹ là á o ẹ náà rà láàánú o ẹ ṣe mo dúpẹ́ o. Thank you. kí ló ń ṣẹlẹ̀ báyìí ọ̀nà padà o bàbá ẹwẹ má bínú mò ń bọ̀ kókùn oṣù ọkọ̀ yìí kí n tó gbé kúrò lè after all kò possible na mọ́tò ni mò ń tà. One thousand naira. One naira. màmá ẹ má bínú sítorí ẹ̀ lè ṣe wá dóògbà ìtẹ̀ wá ronú ikúkú ò ṣe mọ́tò èkì tó kú òǹlò ẹ má hmm. bínú. bàbá mi kókó ń ṣe nítorí ọ̀rọ̀ mọ́tò àwọn yorùbá sọ wípé nǹkan tó ń ṣe pin kò kúkú ṣọ̀ra ọ̀rọ̀ mọ́tò kọ́ ni mò ń rò ṣeré mi tí mò ń dúró yìí nǹkan tí mò ń rò ìṣòro ayé mi ni ṣebí gbogbo aláboyún ayé ló ń lóyún fóṣù mẹ́sàn-án tí ọjọ́ ìkúnlẹ̀ ń jẹ́ ìkẹwàá tí n bá sọ fún yín wípé ọdún kan ààbọ̀ tí mo ti ń ru oyún yìí kiri nìyí tí mi ò rí bí. ọdún kan ààbọ̀. sọ̀rọ̀ mi ò tó rò. síbẹ̀síbẹ̀ ni ṣe rí ọlọ́run tó ń síbẹ̀ kò ikú oúnjẹ àrùn ẹ̀rù ni wọ́n wà ẹ̀jọ̀ wọn lọ tẹ ẹ pé òjò yìí fẹ́ rò. ẹ wọ́n ní mọ́tò ẹ wọ́n mọ́tò. ẹ wọlé lọ. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ó dàbára ń sọ o. bàbá ọlọ́kọ̀. ó dàbí pé ó dàbí ojú yìí ta mí o ó dàbí bàbá mi wá omi ṣé mo lè rí omi díẹ̀. omi. omi. Ah, ah. mò ń bọ̀. Ah, omi ó ń ta mí gan. ẹni tí omi náà mẹ́fà yín bù yìí. ojú mi náà bàbá ọlọ́kọ̀ abẹ́yìn kọ́lẹ̀ pupa yìí. ẹ ẹ wájú funfun. bàbá ọlọ́kọ̀ ó dàbí mo ríran o ọlọ́run mo dúpọ̀ ọlọ́run ó ṣe o ọlọ́run amóríran ọ̀nà kù ọ̀nà orí òrùkèrè ọlọ́run ojú mo dúpẹ́ o ọlọ́run ojú mo dúpẹ́. Ah, ah, níbo lọmọ ti kí. ó bọ̀dọ̀ mi sọ́mọ́ tó ń tẹ́. ó bọ̀dọ̀. Ah, ìyá lórí. ẹ ọlọ́run mo dúpẹ́. ẹ bímọ àbí kò ń ṣe onítẹ̀yìn sọ fún mi sí pé ó ti tọ́ ọdún kan àbọ̀ rè. ọlọ́run mà tóbi kẹ ọlọ́run mà jẹun kẹ. ìrírí ọlọ́run ọba ọlọ́run fẹ́ kẹ́ ẹ mọ bóun ṣe tó ni o àti pé kẹ́ ẹ lè mọ rírì rẹ̀ pẹ̀lú wọn ló jẹ́ kẹ́ ẹ lálàá yẹn ṣẹ́yìn náà ti wá rí pé ó yẹ ká súnmọ́ lọ́n báyìí lóòótọ́ àmọ́ pé kò sáyè àmọ́ nínú àìráyè náà lẹ máa ti fàyè lẹ̀ ṣe ti gbọ́ ẹjọ́ torí ọlọ́run ẹ̀ka sàn o wọ́n ti tó gbé báàgì ah, àbí wọ́n lọ nìyẹn bẹ́ẹ̀ tí ẹ̀ka sàn. ẹkùjọ mẹ́ta ẹ wo ẹ ṣe adúpẹ́. Ah, ẹ wo a really appreciate gbogbo oore tẹ̀ ń ṣe fún wa ẹ mẹ́yẹ tó ṣu wá ẹ ràn wá lọ́wọ́ ẹ gbà wá sílé ẹ wo owó handout wa ẹ tún máa ń send ẹ sí wa ní ẹ fẹ́ free month láì mọ ibi tá a ti gbé wa lágbára Ọlọ́run nǹkan tó mí. àtẹ̀yí tí omi kò sí ètò máa bàjẹ́ ní ìlàgbára Ọlọ́run. gbogbo iléeṣẹ́ yín báyìí lágbó ló mo máa gòkè sí lọ́la àánú tẹ̀ ń ṣe adúpẹ́ gan arílẹ̀ àpìṣètẹ̀ wò ìkúnlẹ̀ mi tún lélẹ̀ kan sí ẹ ṣe kan sọ. mọ́mí àti lọ nìyẹn mọ́. bẹ́ẹ̀ ló dé mo jẹ́rìí ẹ̀ ẹ ṣáà máa pẹ́ ẹ má fojú wa sí ara nígbẹ́ àti dé tọ́ǹsì. ọlọ́run aṣọ yín aṣọ yín bọ̀. èyí tó tiẹ̀ jẹ́ àlẹ́ lọ fún mi nínú àlàyé ni pé mọ́tò mi ò rẹ̀ anyway kò sí wàhálà. àmọ́ tó bá ti wá kóyá kò kí ń pẹ́ mọ́ o ẹ má tún máa dájú ọ sí àti sí lọ́rùn ọba o ṣẹ́yìn náà ti rí gbogbo àláyìn àwọn ìyàwó mi wá ń kọ́ àtàwọn ọmọ mi. àlàáfíà ni yọ. wàá ṣe náà fi sọ yín délé. sábìsù ẹ bá máa pè é kiri ni yes ma. àfojú mi sọ́nà mi àfojú mi sọ́nà mi. yín yín yín lábẹ́ ẹ̀kọ́ gbogbo nítorí sọ́nù ilé kò tí ì sùn ẹ̀. kẹ́yìn kí nǹkan tí mo sọ. ìgbà mélòó ni màá fi dé. màá fi dé. o jẹ́ kí n sọ nígbà fún <laughs> ọ̀gá ó ní ó ní ó ní ẹ̀bùn ọ̀gá ara ọmọ ọ̀yá ẹ fi tó létí ẹ wá lẹ́gbọ́n mọ̀ mi lọ sílé ìwòsàn bọ́tà bọ́tà wà lọ́rọ̀ gbọ́mọ fún mi yé dúró ná kí ló dé tó ọmọ mi tó ń fi mí ṣeré bó o lórí. ó ń gbìyànjú. ara ọmọ mi ò sì yá ẹ fi tó mi létí ẹ lẹ gbé lọ sí ọsibítù tí nǹkan kan báyìí lè ṣe ọmọ nǹkan báyìí lè kú sọ̀rọ̀ èmi ni wọ́n pa àwọn wọ́n pa àwọn bàbá àti ìyá rẹ mọ́ o. lágbára Ọlọ́run nǹkan kò ní ṣe sà. tí ẹ dúró bọ́rọ̀ mọ di ẹ tí ọba má wòdì ó yẹ ṣe é fi mí han àwọn ìyá rẹ kí wọ́n dá mi mọ̀. olóògùn lèmi o èmi ò mójútó fọ́ ọmọ mi ò gbọ́dọ̀ kú àfira lọ́ọ̀rẹ́ gbéra. mo ní ọmọ lọ. ẹ má bínú sà. ọwọ́ aṣojú bí ojú òyò. ara ọmọ ọya èmi tí mo bí nǹkan mi ẹ lè wá fi tó ń létí. tọ́mọ ń bá kú wọ́n pa wọ́n pa bàbá àti ìyá rẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. ń bọ̀ rí. èmi ti mọ̀ pé kò ní bí ikọ̀ ìwọ ọmọ ló máa ń mú ọmọ ṣòkì gbẹ́ kò sí wàhálà. nọ́mbà ẹ̀ ni mò ń try látàárọ̀ tí ò píkẹ̀ èmi mọ̀ pé ò ní sọ̀rọ̀ látọ̀ ẹ pẹ́rù kan náà dìjọ nìyí. ló wà ní báwo ni bísí ọfà ọ̀rẹ́. ó gan ni o wo ọmọtọ́lá ni jẹ́ kí n fi ẹjọ́ ara ẹ̀ sùn ẹ̀ aláìlára ò ṣe bá gbé o kí ọ̀jọ̀gbọ́n kó jìnnà sí ẹni tí ò lè níyàn ẹni tí ò wà lálàfisùn ńkọ́ irú ẹni bẹ́ẹ̀ ò kì í ṣèyàn gidi ẹ dúró ná kí ni problem ẹ̀ ó dá wa dúró sí bíbáyìí for the past two hours bẹ́ẹ̀ ìwọ lulẹ̀ fún wa ní appointment lẹ́nìí pé ká wá pàdé ẹ̀ ńlẹ̀ pàjọ ń lọ sọ́dọ̀ ọ̀gá ẹ̀ a wá jókòó síwájú ilé ẹ̀ bí ẹni tó wà tọ̀rọ̀ bára ah, ó ga o ó tẹ̀ ní láti máa fíì fún wa díẹ̀díẹ̀ náà. Yéwándé mm-hmm. wá tí ẹ̀dẹ̀ ní sùúrù ah, ah, tó bá ròyìn ogun fún olórogún ṣé dandan ni kí olórogún ṣoògùn ni ó ṣàròjù tó gbede jẹ́ ká béèrè nǹkan tó ṣe ábà. Ah, ah. ẹ gbọ́ wọ́n ní kí ló ṣẹlẹ̀ sí yín o. Hmm. onígbàjámọ̀ ń fárí fún yín ẹ ń fọwọ́ ra ṣó tí ì sọ abẹnú ni ojú ọkẹ́ yín lọ́wọ́ tó yà máa pò ojú ẹni bá dé ní ká bì í Yéwándé ṣé bùwà tí ẹ̀ máa bí mi kó tó máa sọ̀rọ̀ sí mi. anyway ọ̀gá mi tó fún wa ní appointment ìka wá lónìí mo ṣe báyìí sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti kọ́ ṣe wọn lọ sọ́sípítà. kí náà ló ṣe wọn. àti pé kí ni nature sickness wọn. Yéwándé I don't know. ẹ kí la máa ṣe báyìí. díẹ̀ lè ti tẹ̀lé kọ́ bá mi máa ṣe wípé kẹ́ bá mi fa àbúdúrà kẹ́ bá mi fún márùn ọ̀gá mi lọ́wọ́ kọ́ ló ń bá mú un lára dá that is it anyway ìyẹn ò ṣe problem ó di dandan kí ọlọ́run mú ara ọ̀gá ẹ̀ lára dá nítorí pé àìlera ara ọ̀gá ẹ̀ kò ṣe àǹfààní kankan fún wa àti moment àwa wà yìí ọlọ́run ti bẹ̀rẹ̀ sí mú wọn ní ara dá báyìí báyìí. ara wọn tiẹ̀ ti yá ni wo àdúrà ti gbà báyìí báyìí mo ti kọ̀ǹtì mo ti bẹ̀rẹ̀ àdúrà tí mo ti sọ fún bọ́sẹ̀ àbó òsì ń bẹ̀ tí mo pè bọ́sẹ̀ ń gbé aṣọ bò wá fún mi by four o'clock owó ìdẹ́ni ọ̀rọ̀ gẹ́ gbọ́dọ̀ yá o ó ti di dandan àbí kí ló ní mo sọ. ṣé wọn ò ṣe pé fún ẹ. èpè bíbò. ẹ ìbéèrè ni ìbéèrè dẹ̀ ni ó máa ń ní pé kéèyàn mọ bó ṣe máa dáhùn ṣé wọ́n ṣe pé aṣọ tá à ń wọ̀ tó máa fàya wọ́n ṣe pé ẹ̀ fún ẹ ni. ẹ kí ni problem ẹ tó ń bá fún ẹ lówó tó bá raṣọ wàá ra bàtà àbí kó o ra wig tẹ máa ń gbé sórí kí ni problem ẹ náà. jọ torí Ọlọ́run torí Ọlọ́run torí Ọlọ́run ó ti ti gbé tiẹ̀ dé jọ torí Ọlọ́run má ní ayé mi lára kí ni mo wáyé wá fún nǹkan tí mo wáyé wá ṣe nìyẹn kí ló kan tiẹ̀ ń bẹ̀ nǹkan tó bá wù kó fowó ẹ̀ ṣe nǹkan tó bá wù máa fowó mi ṣe kò bá wù mí kí n ra bàtà bá wù kí n aṣọ. ẹ ò mọ́mì dáàdì ọ̀rọ̀ bàbá ọkọ mi ti sú mi o. kí ló tún dé ọkọ ọkọ mi sick mo dẹ̀ gbé lọ hospital even the best hospital so far ó ní mo gbé mo mo gbọ́kọ̀ mi lọ mo dẹ̀ lọ sọ fún wọn pé ah, ọmọ wọn sick o pé mo dẹ̀ ti lọ gbé lọ sí ọ ní kíákíá báyìí kíákíá kébì lọ gbé ọmọ yẹn wá bá wọn. ọmọ wọn bẹ́ẹ̀ ni ṣé wàá burú báyẹn bẹ́ẹ̀ ni àbí kí náà sọ tí o dùn. chief hospital la pè é ah! kí ló dùn bí àrùn bá. mú mi wá ní best treatment níbi tí mo kí o lọ. òkè ògùn rè o bàbá ọmọ ló lọ mọ o nígbà tí èèyàn sọ fún ẹ pé kò gbọ́n mọ̀ ń wá ṣé o níbi tó fẹ́ keep ẹ do you want to keep him under your armpit. wọ́n yọ ọ̀ràn lọ́rùn rẹ̀ o tún wà á mọ́ rí pẹ̀lú mi. go and get him discharged from the hospital and take him to his father's house. yes. o ti gbọ́n sìn. ṣé o mọ̀ pé ẹ̀sìn wọn ó yàtọ̀ sí tiwa babaláwo ni wọ́n kìrìsìtẹ́nì làwa kí wọ́n wá torí pé wọ́n máa sọ wípé torí pàwa jẹ́ kìrìsìtẹ́nì abo àwọn abo ọmọ àwọn pa lórúkọ jésù kò ní kú o lọ gbé báyìí kó gbé lọ lé bàbá ẹ̀ ọgbọ́ ohun tí bàbá ọkọ ẹ̀ bá ti fẹ́ ni kó bá fẹ́. mi ò padà fún wọn o má jẹ́ kán sọ wá lẹ́nu o má sọ wá lẹ́nu má jẹ́ sọ ìdílé yìí lẹ́nu o. ó fọba òkè gbé o. bẹ́ẹ̀ ni lọ́dà bá gbé lọ. ó dà tẹ̀lé tọ̀yàyà ni kò fi gbé lọ pẹ̀lú. bẹ́ẹ̀ ni. ọkàn ẹ lọ fi mọ gbàdúrà yẹ wọn máa ṣe tiwọn yẹ kí Kristi máa ṣe tiẹ̀ ọtí gbọ́. tó o bá dẹ̀ dé bẹ́ẹ̀ má kàn jùlẹ̀ ń bẹ̀ ṣé dúró tì í. Mm gbogbo nǹkan tí wọ́n bá ní wọ́n fẹ́ ṣe fún dúró kó dúró kó máa wò wọ́n gẹ́gẹ́ bí màmá ẹ̀ ṣe sọ ní kó máa fọkàn gbàdúrà ọkàn ní kó fi máa gbàdúrà ikú kan nípa o. ó ní káfíń tí jẹ́ ti késàrì káfí fún késàrì. káfí tó lọ́hùn fọ́ lọ́hùn. Eh, eh. ẹ kí ló wá dé jẹ́ kí wọ́n tí wọ́n bá ní kó gbé wáyà gbé tẹ̀rítọ̀yàyà ni o. ó ṣe lọ báyìí ni o. má rojú má ṣe kinní kan bọ́n bá ń bọ fátán ń bọ rò ń bẹ̀ èyí tó bá ní kó jókòó kó jókòó èyí tó bá ní kó jáde kó jáde máa fi ọkàn gbàdúrà ń bẹ̀ àbí òye. bó ṣe ń lọ ní hospital ni kò bá lọ lọ bá dókítà sọ ní kí wọ́n discharge òun gbére lé babẹ́. tell the doctor ask him to release him to you kẹ̀dẹ̀ gbé lọ kò sí nǹkan tó máa ṣe o bọ́ bá ní kó sáìnì kó tọ́ bọ̀ wí kó sáìnì kó gbé lọ. kó gbé lọ fún. bẹ́ẹ̀ni nothing bad in that o ṣe rọrùn. kò ní kú lórúkọ jésù. bó ṣe ń lọ yẹn o ti gbọ́ nǹkan tí mo sọ fún o sọ fún o sọ fún dáadáa o. yọ̀ǹda rẹ̀ ọkọ mi o yọ̀ǹda ẹ̀ lọ gbé fún bàbá ẹ o. àbí aláradára òun eh, òdòkú àìsàn kọ ẹ gbé lọ. wọ́n bí pé ifá àwọn ọ̀pẹ̀lẹ̀ àwọn ló máa wò sàn. Mm-hmm. ọkàn mi ò bẹ̀lẹ̀ torí ẹ̀ mo dé lẹ́nu iṣẹ́ ọ. kí ló dé. àlá ni ó. ẹ̀gbọ́n mi. àlá tí mo ṣe lẹ́ẹ̀bùrú jẹ́ ọ̀ burú. kí ló túmọ̀ sí. lórí ọmọ mi rọ́pò yìí o. rọ́pò. Eh kí ló ṣe. lọ tí mo lá nígbà tí ó bẹ̀rẹ̀ àìsàn yìí mo ṣáàrí pé ọ̀tá rẹ̀ kú. <laughs> ẹ ń rúmọlẹ̀ ò ní gbà nǹkan ẹ sọ ọmọ kò sí nílé lóòótọ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ bẹ́ẹ̀ ṣe rí tẹ́ ẹ sọ fún mi lọ́dà àrùn bàbá mi ni ẹ wá farahàn yín o bó sì ṣe yẹ kẹ́ ẹ ṣe lẹ́sẹ̀ ẹ ti wí fẹ́mi ìgbésẹ̀ tó kàn èmi ó ṣe wọ́n gbọ́ tí kò sá. ó parí bàbá mi ò jẹ́ àlẹ́yìn ò ní dààmú. ẹ bọ́ bá kú dẹ̀dẹ̀ wo kéwì àkẹ́sán ọmọ awo tẹ́rí gba sọ ní ṣe kankan. ẹ̀gbọ́n mi gbin ara ẹ kú kára. ẹ wọ ọba aláya mi ṣe ǹjẹ́ ìyá aláya mi báyìí. kò wé nǹkan kí ẹ sọ ọmọ kò sí nílé. a kò tiẹ̀ ní í ṣe pojú rẹ o. iye mi ti fo wọn ti ṣe nǹkan kan bẹ́ẹ̀ iye mi ti fo ni o. àdìsá torí ọlọ́run tó jẹ́ pé ìyá kan bàbá kan lọ bí a tó a sì máa láàmì láti pé níṣe pé n ò lálàá kankan bá rí bẹ́ẹ̀ rí àdìsá ń tọ́ ṣe ikú díẹ̀ káàtó èmi ò ní fojú sunkún ọmọ wọn ò ní fojú sunkún ọmọ o yèmí fò ni ah! àmọ́ ọba náà ni kì í bàjẹ́ ọba ni kì í bàjẹ́. Ah! àdìsá májà yóò sọ mí lẹ́nu èmi ni àgbà báyìí ọ̀ní gbọ́mọ sí i àti tèmi àti tiẹ̀ ẹnìkan kan ò ní kúnà ọmọ wa wo, wọ́n lè lẹ́yọ̀rọ̀ lẹ́nu njẹ́ àfàbọ̀ fàdí ẹ̀ ní ìsìn ní kíákíá kọ́ sí alẹ̀ wọ́n ìfàlọ́ ọba ń gbé fàjọlẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ kó wá máa sọ̀rọ̀ kí n gbọ́ ntọ́ láṣẹ ètùtù tá a ṣe nǹkan tá a bá ṣe bó ṣe tá a ti ṣe. dókítà mo fẹ́ kẹ́ ṣe ọkàn fún mi mo fẹ́ kẹ́ release ọkọ mi fún mi. madam ẹ fẹ́ bá bọ́ ọkọ yín lọ sílé àgbà o ọkọ mi ò tí ì wá òkè tó lẹ́gbẹ̀ẹ́ tó máa gbé bandage ẹ̀ fún náà. kò lè yé yín sà kì í ṣe decision mi nìkan àwọn fámìlì ọkọ mi náà wọn ní kí lọ bá àwọn ọgbọ́n ọmọ wọn wá. ẹ wo dókítà ṣé rí nǹkan tó sọ yẹn gbọ́ pé kẹ́ ẹ ṣe fún wa ẹjọ́ nítorí ọlọ́run òun ni kẹ́ ẹ ṣe fún wa ẹjọ́ sá ẹjọ́. ẹjọ́. pé ẹ máa gbọ́kàn yín lọ. bẹ́ẹ̀ anyway ẹyin ilẹ̀kùn ẹ̀rí ilé rẹ̀ torí ta ẹ̀ pọ̀ nígbà táwọn àwọn yìí màdàmú gẹ́gẹ́ bí pé bí ẹ ṣe ń ṣèwádìí láti ìjọ yìí ẹ ṣe sọ fáwọn fámìlì ọkọ yìí yẹn pé kí wọ́n sì fún ní mọ́ọ̀dé láti yẹ ká tún wo wọ́n lọ tó tì nǹkan nínú nǹkan tó sọkọ yìí. gbogbo yẹn mo ti bá wọn social insist àwọn adamant pé kí n lọ gbé ọmọ àwọn wa. okay tọ́mùtà tẹ fẹ́ kán ṣe náà nìyẹn kò sí pé màá pé ara àwọn nọ́ọ̀sì ń sìn abayín ìgbé àtìjà ìgbèrè ni. so ẹ lè máa gbé ọkọ yín lọ. ẹ ṣe no problem. ẹ ṣe àdúpẹ́. yes no problem. ẹnlẹ sọmọ òun lẹgbẹdẹ yìí ọyọ ẹgbẹjáde ẹgbẹjáde ẹgbẹjáde ẹgbẹjáde. ẹgbẹ ẹgbẹ ẹgbẹ tẹmí ọba tí ì bọ́ lẹ́nu ẹ ẹgbẹjáde. fayọ̀ rọ́pò ìwọ́re. ẹ máa gbé bọ̀ ẹ máa gbé bọ̀ ẹ máa gbé bọ̀ ẹ máa gbé bọ̀ ẹ máa gbé bọ̀. Ah. kí lẹ sọ ọmọ dàmọ́ ńlọ yìí kí ló ṣe kí lọmọ mi jẹ ọ̀dà ah, ń bọ̀. ayọ̀ rọ́pò ẹ máa mú sùn lórí ẹ mú ẹ mú ẹ mú ẹ mú ẹmu ẹmu sùn kí lọ fọmọ mi jẹ. kí ló mú. <laughs> tọ́ bá gbàbọ̀dé fọmọ ìtẹ́mi ẹ̀ báyìí lè bọ́ wọ́n jẹ́wọ́ ara mi o bẹ́ẹ̀ mo sọ fún ọ. kí ló ṣe. mo ti ń bọ̀ sá. able God hmm? ẹ wo nǹkan kan máa gbúdọ̀ ṣọ̀gá báwo ni báwo ni báwo lára wọn kẹsẹ̀ sí ọ. sùúrù náà ni. báwo lára wọn wọn ṣe rí níbi tí condition ọ̀gá wa ń sìn ó lágbára gan. ah nítorí ni condition lágbára. ìgbà tí a máa kúrò ní hospital doctor jẹ́ kó yé wa yí pé condition ọ̀gá terrible gan wọ́n ti ṣe all searching of everything lára ọ̀gá wọ́n rí nǹkan kan tó ṣe ọ̀gá. wọ́n rí nǹkan tó ṣe wọ́n kẹ̀. ẹ get bẹ́ẹ̀ ni doctor jẹ́ kó yé everybody pé níwọ̀n ìgbà táwọn ò ti rí nǹkan tó ń ṣe ọ̀gá Ah. As I'm talking to you right now, ọ̀gá ti wà lọ́dọ̀ Babel. Abeget. Hmm. The only thing tí mo lérò pé Joseph máa jọ ṣe at ọ̀gá àtèmi everybody wa o ní pé ká máa ah, gbàdúrà. That is the only thing, that is the only best way tó kù fọ́gà torí condition tó ga wá ń sìn sìn sìn ó lágbára gan. Ah, <laughs> ọ̀gá ò gbọ́dọ̀ ọgọ́ gbọ́dọ̀ kú o torí pé ìkòkò ọbẹ̀ mi lọ̀gá tí ò gbọ́dọ̀ fọ́ tí ò dẹ̀ gbọ́dọ̀ dànù. wọn ò tẹ gbọ́dọ̀ kú ah aláàánú mi ni nítorí pé ibi ìbàdí mo ti ń rí owó tí mo fi ń bọ́ ẹbí tí mo fi ń bọ́ àwọn ọmọ mi ikú kan ò gbọ́dọ̀ pọ̀ ọ̀gá o. ṣé tiẹ̀ rí ọ̀gá ò tiẹ̀ lè kú because ihò gbọ́dọ̀ máa ṣe àánú tó tó bẹ̀yẹn kó wá kókó ẹ̀sìn ah ọ̀gá ò lè kú nínú ọ̀gá gbọ́dọ̀ kú. ẹ wo ẹ wo ẹ wo ẹ jẹ́ ká ṣe sùúrù o nǹkan kan ni mo mọ̀ pé ikú òkè ń pẹ̀ta lójú ran kò sí bó ṣe lè wù kó rí ọ̀gá ò lè kú. ó ti gbọ́dọ̀ kú rárá. wá ṣe pé gbogbo ọ̀rọ̀ tí gbogbo wa jọ ń sọ ló wà òkè mo wá rí i pé gbogbo wa ni mo wá ṣọ̀kan ṣé wá rí bí ìmọ̀ wá ṣe ṣọ̀kan yẹn bẹ́ẹ̀ náà ni mo fẹ́ jẹ́ kẹ́jẹ́ ká ṣe nínú ká jẹ́ máa gbàdúrà fọ́gà abẹ́ get ẹ jẹ́ ká gbàdúrà fọ́gà ìyẹn báyẹn and another thing mo fẹ́ sọ ni pé ẹ má jẹ́ ká ti torí condition tó ga wa ká wá kárí ọkàn ká là nílé ṣiṣẹ́ mọ́ cause mo ṣe wo wá ń sìn orí ìdúró mo ti bá gbogbo wa léyìí tí kò bójú mu abeget àti nígbàgbọ́ pé ọ̀gá ò ní kú ọlọ́ọ̀dẹ ní jẹ́ kíkó pàgbà. Ah, ọ̀gá ò tiẹ̀ gbọ́dọ̀ kọ́lárì ti fún wọn. so please ẹ jẹ́ ká padà sẹ́nu iṣẹ́ wa ok ẹ jẹ́ ká padà sẹ́nu iṣẹ́. aṣẹ̀dá ayé ìbà àwọn oníṣe ìbẹ́ ni ọkọ̀ jáwé tiẹ̀ èèyàn tọkọ wa gbò èèyàn kan tó já tiẹ̀ lórí atẹ́gùn jáńgá tó igúnnugún ayé mo fẹ́ kọ́ sáré tètè kọ́ wá àkàlàmọ̀gbò dí ọ̀run ìwọ́dà ẹ wá gbẹ̀bọ̀ ìlọ́ mi o torí ọmọ mi tára rẹ̀ ọ̀yá ni o fàyọ̀ rọ́pò nǹkan kan ò ṣe o ikú ìpẹ̀tà lójúran èméjì gánà ogbó kéré wàrọ̀ ní tíjà kòtò dìgbà ogun mọ ìyá mọ pàgbójó mọ dá orí omi mọ jágbó jàgbọ̀n sí bèbí odò mo yí gbìdíjú kú nǹkan kan gbọdọ̀ sọ ọmọ mi o igun ẹ e sáré tètè kẹ ẹgbẹ bọ o mo fọwọ́ méke fún yín ẹ e fi tàgbàgbà lọ mi o ẹ e ṣé mo dúpẹ́ o ẹ ṣé o. ní sùúrù ewu lílé ìgbẹ́ ìfàmọ́ra yín lọ́wọ́ yìí. arákùnrin eléyìí ni wọ́n ń pè lókun ẹ̀mí tó bá ti lè já pàwù kò sátúnṣe fúnra ẹni bẹ́ẹ̀ mọ́ ọ parí nù. ẹ ní sùúrù ìgbà dé tí mo kò ní sátúnṣe fún wọn ẹ má wulẹ̀ jó já ẹ má já mọ́ra yín lọ́wọ́. bí bá jẹ́ kó já ó dà ẹ má bí ẹ jọ níbo gan la wà níbo la wà. ebi ìbànú wọn pè ní onígbẹ̀dẹ̀ ọ̀hún. onígbẹ̀dẹ̀ ọ̀hún. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. onígbẹ̀dẹ̀ ọ̀hún. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. máa padà sẹ́yìn. kí ló dé tó ń dára rẹ ládàá ìwọ tí ń kó nípa àlàyé tí ń lọ sípò tí ń lọ sípò tí ń lọ sípò ọmọ yìí ọmọ yìí ọmọ yìí ọmọ yìí. adáni wáyé fún ẹ ní owó ó fún ẹ ní ọlá ó fún ẹ lọ́rọ̀ ó fún ẹ lọ́rọ̀ èyí tí wàá gbàgbé pé ẹni tí ò bá ní adáni wáyé kò ní nǹkan kò ní nǹkan adáni wáyé ṣe ẹni ẹlẹ́mìí gígùn ṣùgbọ́n ò torí nǹkan kékeré tó ń ṣe. ọ̀rọ̀ ọlọ́run tí a fẹ́ fi sọ̀rọ̀ ni láòrí nínú ìwé Gálátíà orí karùn-ún ẹsẹ̀ kọkàndínlógún kaba yìí ó ní àwọn iṣẹ́ ẹran ara máa fara hàn àwọn ìdènà wọ̀nyí àgbèrè panṣágà àìmọ́ ìbọ̀rìṣà ìbínú àjẹ́ ẹ̀ agídí gbọ́ ìsọ̀yì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bíbélì náà ló fi yé wa wípé ọ̀nà méjì kan wà tó dára lójú àwọn ẹ̀dá ọmọ ènìyàn ọ̀nà tóóró àti ọ̀nà gbòòrò ṣe rí ọ̀nà gbòòrò yẹn Hmm. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ń fẹ́ rìn torí pé ọ̀nà tó rọrùn jùlọ ni ọ̀nà yẹn àwọn alágbèrè nù ah mo fẹ́ dogun mo fẹ́ dogun ah èmi náà fẹ́ lọ sí lóyìnbó èmi náà fẹ́ di olókìkí èmi náà fẹ́ kọ́lé bíi lágbájá alẹ́ àwọn máa ma fi gbogbo ẹ̀ táká èmi náà fẹ́ gun mọ́tò bọ̀ kìíní tí ẹ pé means tó fi ń wa kò dáa rárá ìparí ẹ̀ ikú lẹ́nu ọ̀run àpáàdé ṣùgbọ́n ọ̀nà tóóró yẹn ah, èèyàn kékeré péré ti bàjẹ́ ló máa ń rìn. ṣàwárí ọ̀nà tó yẹn àwọn yẹn àwọn tó ń sin ọlọ́run tó ń kẹ́kọ̀ọ́ bíbélì tó ń lọ sí chọ́ọ̀chì dáadáa tó ń kì í ní ẹ́ńvì ọmọlàkejì wọn wọn kì í bọ̀ òrìṣà àwọn máa ń jẹ́ olùsìn olùfọkànsìn tó tọ́ ìparí ìrìnàjò tiwọn ọ̀rọ̀ rere làwọn. Eh, hello ẹ̀yin méjì lẹ́yìn àti mọ̀kàn wọ̀nyí láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run láti gbọ́ lẹ́ṣọ̀ ẹ̀ máa lọ sí chọ́ọ̀chì this is my house ṣé ti gbọ́ stand up ta. orí tó láti ní ṣe jẹ́ ìdílé tó bá náà yù ṣé o mọ̀ kí mò ń kìlọ̀ fún ẹ mo ń kìlọ̀ fún ẹ pẹ̀lú mi má sọ inú ilé mi di church mo kọjá níwájú ẹ for the past twenty minutes wọ́n ti lọ́kì mẹ́yẹn mo ò jó ẹ lójú eléyìí ló wá importance ẹ. They are so young. We catch them young. And so, keep short. Let me tell you, or let me give you the last warning. Ìjókòó bá ti sọnù lẹ́mi ní tọ́jú, máa ju ẹ lójú. Mo wọnú lé for the past twenty minutes lókè. So he let us say you do a lọ. Ó ju èmi tí mo fẹ́ sínú ilé yìí lọ. Idiot. Uh ṣe sùúrù àǹfààní kan sì ń bẹ fún ọ tó o bá ti pinnu láti mọ olódùmarè tó dá ọ kí o sì mọrúkọ ẹ. ẹ̀dá àgbà wẹ̀yí kan wẹ̀yí kú bẹ́ẹ̀ ah, ah, ó ọmọ títí kọ́lá ọmọ ṣáà pé wọ́n yìí fọ́ yójú kọ́ ọmọ. àdìsá àdìsá náà kù. ṣùgbọ́n ọba dáhùn ìjẹ̀bú òkú àwọn ọgbọ̀n máa ṣe ẹ̀tọ́ máa búrò àtàwọn ẹ̀jẹ̀ mi. bọ́jà yóò ṣàyẹ̀ ẹ̀dúdà kò ṣàyẹ̀. ọkọ mi olómi ah, ọmọ ògbọ́sọ̀ọ́yẹ̀ máa ṣọ̀dákun jí. kó o sì ṣetán láti máa sìn. lórúkọ tó ń jẹ́? Ẹ jọ kí wá lórúkọ tó ń jẹ́? Òṣé ẹ̀yin ọmọ èèyàn ní àmì ọba tó dá yín òun ní àmì tí o bá ti mọ orúkọ yìí àmì ó máa ń sọ ẹni tó ti kú di alààyè ó máa ń sọ ẹni tó ń bẹ lórí àìsàn lórí àìsàn pẹ̀lú kí wọ́n sì tó bá ti mọ̀ kó o sì máa gbé kó o sì ṣetán láti máa sì máa dẹ́nu ìyípadà àmín. àmín. àmín. àmín. padà bó bá ṣe pé yìí ni ó yọ àmì ọ àmì àmì àmì àmì àmì àmì náà là ń gbọ́ àmì jíjọ àmì àbúrò àmì bàbá àmì àbókù bàbá mm-hmm. ìdíjí àmì. àmì. sọ́ọ̀tì jì. àmì yẹ ọdí ọdí yẹ mi jẹ ọdí yẹ. àdúrà rẹ ọgbà wọn gbẹ gbàdú fún ọ rọpò ti kú báyìí wàá tẹ orí rẹ lẹ kí n fọ ọpọlọ. tẹ orí ẹ lọ adisa adisa patiji patiji lakodi o gbogbo oyè ṣe ń para wọn torí owó bí iléeṣẹ́ ìmọ̀ nágbára o. ìwọ ló jọ lójú kò tẹ̀mí lójú ó ti gbàgbé ní ìwọ ti bíbélì sọ wọ́n ní ẹni tí ó fi ìdá ń pààyàn nípa ìdá náà la máa fi pa. ẹ̀yin náà gbọ́n pa ẹ̀.

ọba àná ọba òní àṣé òótọ́ lọ́rọ̀ wọn àgbà ó ní kò sí ọba àná tó sẹ́yìn níbi tó lè sọ pé tí. Ah! now you are talking ara kan ti máa sọ fún ẹ wo ògbọ́n kan tó sọ yìí. mi ò gbọ́ àbùtọ́ bá sọ. òkùnkùn tó ṣubiri lẹ́nu ó ń sọ iyì ìmọ́lẹ̀ tó fẹ́ mọ́lá ni o ara àwọn nǹkan tí máa ń sọ fún ẹ nípa iṣẹ́ ọlọ́run ìkan nínú àwọn nǹkan tọ́lọ́ ń lè ṣe fún ẹ̀dá òun lórí yìí. bẹ́ẹ̀ ni mo sọ fún ó kú ó tún jí iṣẹ́ ọlọ́run ni. ẹ apádà dákúbà ẹ ló ní eléyìí. ọgọ́rin náírà ni. ọ̀rẹ́ ilẹ̀ tó wà ní the other side yìí àwọn fámìlì wọn ti wá ní àárọ̀ wọn lè ní ká yọjú sáwọn lọ́la tá a bá mọ̀ pa ṣì ní ìdìbẹ̀ afẹ́ra. ọ̀la ọ̀la kò ní lọ́wọ́. kí ló dé. máa bẹ̀rẹ̀ iṣẹ́ kan lọ́la and good seven days ló máa gbà mí iṣẹ́ ìyìn rere mo fẹ́ kéde àtọ́lá rẹ̀ ló ti máa bẹ̀rẹ̀ mi nílẹ̀ ráyè. ọ̀rẹ́ o fẹ́ bẹ̀rẹ̀ sí ní kéde látọ̀la. yes. wàásù. ó dẹ̀ ń tẹnu mọ́ bí pé ó gbọ́rú ẹ̀. àà àà ó ti yé mi <laughs> má lọ bí tó lọ yẹn ó yé mi ó yé mi dáadáa wo ìgbà kan nìyẹn o ìgbà kan òun nìyẹn sórí lọ́wọ́ yìí ẹni tí ò ní ọlọ́run kó ní gbogbo ayé kó máa mú lọ sí agídí méjì òde ọ̀run kò ní nǹkan kan ọ̀rẹ́ ìgbà kọ́ nìyẹn. Ah, ọlọ́run máa tóbi lọ́ba o jésù mà lọ́ba o ṣé wípé gbogbo nǹkan tó ń dájà lẹ̀ nínú ilé ẹ̀ ìwọ àti ìyàwó ẹ̀ ẹ̀ ìyàwó mi ń gbàdúrà o ó ń fariwo àdúrà ó fi ń disturb mi o ó ń lọ sí convention lẹ́ni o crusade kan lọ́la o sọpọ náà ṣe máa padà gbà. ṣé báyìí gbọ́n mi àtà ìníròrí ni ò jẹ́ kí n mọ̀ pé jésù lọ́ba ọ̀rẹ́ jésù lọ́ba. o ti wá gbà pé jésù lọ́ba báyìí. aláì jésù lọ́ba. ṣé pé jésù lọ́ba jésù pè ọ́ ọ̀rẹ́ máa bọ̀ asán làdùn ayé ohun gbogbo á dópin ó máa dópin o ọjọ́ kan náà ni ẹ gba jésù sáyé yín ọ̀la náà pẹ́ jù ẹ jáwọ́ nínú ìwà tí ọlọ́run ò fẹ́ jésù pè ọ́ ọ̀la náà pẹ́ jù jésù pè ọ́ ẹ máa bọ̀ asọ́lànù ayé ohun gbogbo adópin jésù pè ọ́ ẹ máa bọ̀ asọ́lànù ayé ohun gbogbo adópin ẹ kú jókòó. ẹ ṣeun yes ma ẹ káàbọ̀ ẹ kú iṣẹ́ olúwa olúwa àṣàgbára dọ̀tún. tó bá ti fún ọ̀run ti fún ọ̀run. jésù ń pè ọ́. ẹ wá sí church ọ̀dọ̀ wa nọmba seven káṣí máa wò ibẹ̀ ní church wa. ẹ wá olóhùn ọba tẹ́ ń wò ti sọ pé ẹ béèrè èmi ó sì fún yín ẹ wá ẹ ó sì ire o. jésù pè ọ́ ọ̀rẹ́ máa bọ̀. ṣé ìwòran ti máa nìyẹn ni. Ah, mi ìrántí. ó kọ àti pẹ̀lú mi kọ́ nìyẹn tó lé wa jáde kúrò nílé ẹ̀bí ajá torí pé ìyàwó ẹ̀ wàásù fún wa. mo ti rántí o mo ti rántí tó lé wa bí ajá lọ́jọ́sí. òun mà ló dẹni tó ń pín handbill kiri pé ká yíwà padà. kò bá sí kan tó lóun lè ṣe o. sẹ́ni lóun lè yí padà o in fact ó ga gan o ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀. bí kò ṣe pé kó ronú pìwàdà. ẹ jáwọ́ nínú ìwà àgbèrè ẹ jáwọ́ nínú ìṣìnà ẹ yé sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn kò dáa ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ó fi ọmọ rẹ̀ kan ṣoṣo náà lọ́nà Jésù Kristi ó fi ṣe olùgbàlà wa. Number seven káṣí máa wù ibẹ̀ ní chọ́ọ̀chì wa wà ẹ wá ẹ wo ọlọ́wọ́n ọba nìkan lólùgbàlà ẹ wá o. màá wá ẹ ṣe sà. ẹ jáwọ́ nínú ẹ̀ṣẹ̀ ẹ ronú pìwàdà ẹ yé ṣe kéèké ọ̀dà ẹ yé ṣàgbèrè ọlọ́run ò fẹ́ ẹyẹ ṣe ṣìnà ẹni ọlọ́run ní olùgbàlà yín ẹyẹ jókòó sí jókòó nàjà jókòó. ìgbà wo la máa lọ sí covenant anniversary yìí. agolo yẹn ò jìnnà lójú mi ṣùgbọ́n ọlọ́bẹ yẹn ni mo ń wù àti ah. débẹ̀. ọlọ́run gba àdúrà ń bẹ̀ yẹn wò ó sínú apostle prophetess eh, akẹ́ṣerú ni tí wọ́n yẹn bá sọ ọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ló máa rí. Ah. kò sí nǹkan kan olúwa nìkan ni olùgbàlà àti ọ̀nà ẹ̀ka jésù sáyé yìí ẹ̀yẹ mùgbó igbó ọ̀dà ẹ̀ka jésù sáyé yìí. ẹ sílẹ̀ fáyọ̀ rọ́pò one àgbàwo fresh ó dúró re ele ó le ó dùn ó wà pa ó bẹ̀ tè wọn kọ́ tó fi ń tẹ̀lẹ̀ just ordinary day. bàbá àgbàlagbà tó bá jẹ́ weekend àbí christmas kí lè fẹ́ package ohun tẹ́ fi ń tẹ̀lẹ̀ ó yá fáwọn rọ́pò àgbáwo. ẹwọ ẹwọ ẹni sùúrù ẹ fi gbogbo ọ̀rọ̀ kinní kan tele. ó dúró ṣe kinní kan lẹ̀ ẹ wo jésù nìkan lọ́ba àti olùgbàlàwọ̀ ẹ wo ẹgbà jésù sáyé yín ṣé ni kò sí gbogbo nǹkan tí ẹ̀dá lè ní kódà kó ní gbogbo nǹkan tó wà láyé yìí tí ìbàlóluwa ọ̀fọ̀ ni o hmm. asán ni ẹ wò ó ẹ gbà. ẹ mú wa ẹ ibo ni ìjọ tuntun. àdàfún yín nọmba seven káṣímáwo ni chọ́ọ̀chì wa wà. good ẹ wá ẹ wo jésù dúró dé yín olóhùn ọba ń dúró dé yín ẹ máa bọ̀. a máa débẹ̀. ẹgbẹ́ jésù sáyé yín tó sì kó ṣẹlẹ̀ ní ọwọ́ tó kí o ní ọlá tó kí o rẹwà lọ́mọbìnrin. báwo kò tún rẹwà lọ́wọ́ ọkùnrin. bí o bá ti ní ọlọ́run asán ni gbogbo tó ní. gbogbo car motors gbogbo hotel motors fáwọn rọ́pò màrè ló dẹni tó ń preach ọlọ́run o. ìwọ ò rí nǹkan tó fún wa ṣé o rántí gbogbo ọ̀rọ̀ tèmi máa ń bẹ sọ sẹ́yìn sẹ́yìn sẹ́yìn wá. èní ni màá tú ọ̀rọ̀ yẹn fún. ẹ ah! wo bí wo bí àwọn ìròyìn yẹn máa ń sọ̀rọ̀ wípé ìgbà mí àyè máa wà kò ní sọ̀rọ̀ hmm. ìgbà mí ọ̀rọ̀ máa wà kò ní sí àyè méjèèjì ló papọ̀ fún wa báyìí òbí tó bá tí ì fẹ́ tẹ̀lé mi lọ́jọ́ ìyá kẹ́sì kan rèé àmì ọlọ́run tó fẹ́ mú hàn nínú ọ̀rọ̀ tèmi nìyẹn hmm. wo ọmọkùnrin tó ń pariwo Fayọ̀rọ́pọ̀ yìí tó bá rántí ìgbà kan tí mo ti sọ fún ẹ rí wípé èmi fi wé òwú ni mo ní pé kò ní ohunkóhun ìdí tí mo ṣe ní kò ní ohunkóhun nìyẹn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbọ́ ọ̀rọ̀ tọmọkùnrin yìí ń sọ kọjá ó ní kéèyàn kọ́lé títí títí títí kó tóbi ká má rírú ẹ̀ rí tí ò bá ti ní ọlọ́run ẹ tí ò bá ti ní ọlọ́run nú ayé ẹ̀ ò tún bá ń tẹ́ni ẹni yẹn jẹ́ nǹkan tèmi máa ti ń sọ fún ẹ káàkiri nìyẹn pé kò ní nǹkan kan mo ní nǹkan jùlọ wo bí ìjọ tá jọ ń gbọ́kadà lọ mi bàjẹ́ tó ń bú mi tó ń ṣe bàbá bàbá hmm ṣó mọ̀ pé mo sọ fún yín pé kò ní nǹkankan èmi lówó jùlọ àmọ́ nísìn mo yí ohun mi padà mo ń sọ pé ó ti ní nǹkankan ó ní ọlọ́run ọba tó ju èmi àti wọ lọ. mo ṣe wàá gbà wípé lóòótọ́ ni abẹ́rẹ́ gùn ju òwú lọ. gbọ̀nràn gbọ̀nràn ní nǹkan tí abẹ́rẹ́ fi ju òwú lọ gùn wo bí ìgbà iṣẹ́ ni abẹ́rẹ́ ṣe kí òwú tó tẹ̀lé o ìyẹn lèmi ṣe sọ pé òwú ni nígbà yẹn àmọ́ nísìn ó ti di abẹ́rẹ́ torí pé ó ti ní ohun gbogbo a jẹ́ pé ẹni tó bá gba Ọlọ́run gbọ́. ó ti ná òun gbogbo ẹ ṣó máa wá lè tẹ̀lé mi lọ sí ìjọ ìyá kẹ́sì lágòrò báyìí. ibẹ̀ yẹn jìnnà yìí tí bàbá yìí sọ yẹn la máa. ọ̀rọ̀ Ọlọ́run jìnnà jù fún ẹ láti